kò sẹ́nìkan o <laughs> alágbára mo mọ orúkọ rẹ lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o ọba mímọ́ lọ́ba tèmi ń sìn nígbà gbogbo lójoojúmọ́ lẹ́yìn Jésù kò má sẹ́nìkan o alágbára mo mọ orúkọ rẹ lẹ́yìn Jésù ní. Jésù olùtọ́jú ènìyàn. alágbára gíga gíga gíga gíga lọ́run àti láyé bàbá mi mímọ́ o. òdì kan gbére níjà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń gbọmọ rẹ̀ lọ́ fi ayé. arìn máa tọ̀ka lẹ́yìn gbérin lẹ́yìn aṣọ òdodo bàbá mímọ́. sára rẹ̀. ẹ ṣé o. Jésù olùtọ́jú mi. Sára rẹ̀ o. Sára rẹ̀ lọ́rẹ̀. Àtúbọ̀jà yé Elédùmarè bàbá mímọ́. Bàbá olùtọ́jú mi. Sára rẹ̀. Sára rí o. Ọlọ́run mi, ṣùgbọ́n mo rí iṣẹ́ rẹ nínú ayé mi ó màmá rí orí o ẹlẹ́dà mi ṣùgbọ́n mo rí àánú rẹ nínú ayé mi bàbá o. I have assurance ọlọ́run mi bàbá mi. bàbá mi mọ́. mo rán lára nínú ayé mi olúwa o. bàbá bàbá bàbá olúwa o. ọlọ́run mi o. ẹ wà láyé ẹ wà láyé ẹ ò yí padà ọ̀kan ṣoṣo tí mi lóbi bàbá mi mọ́ o. ọlọ́run mi ìwọ lójú tí mo fi rí ìrọ̀rùn <laughs> ìwọ ní kọ́kọ́rọ́ tí mo fi ṣílẹ̀kùn ìwọ lóru tí mo ń kọ́ iná ayé ẹ ò jẹ́ kó jó mi <laughs> kí ni mo ní tí mo lè fún ọ o bàbá mímọ́ mo wólẹ̀ mo kí ọ bàbá. mo rò iṣẹ́ yanu rẹ lórí mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga bàbá. nígbà tí mo rò ó iṣẹ́ yanu rẹ lórí mi mo rí pé ó ga mo rí pé ó ga mo rí pé ó ga púpọ̀ bàbá Èdùmàrè fàyè mi dàbí ìrọ̀sẹ́ o. Bàbá fàyè mi dàbí ìrọ̀ o. Lójú ọ̀tá mi, ó gbé mi lékè amọ̀nàṣe. Bàbá mi dàbí ìrọ̀ o. Lójú ẹlẹ́tàn, ó wá sẹ́kún mi dẹ̀rí sẹ́wọ̀n. wá sọ mí dọmọ rẹ̀ ọlẹ́dùnmarè ẹ ṣé o.